Mama. One by more. One by more, Mama. Thank you. tó ẹyọ kan báyìí àwọn ènìyàn. òní ṣiṣẹ́ òní sílẹ̀ tẹ̀ ẹ̀lẹ́lẹ́nu nígbà ṣe é ṣe ó ṣe ẹ bá mi kí o ẹ bá mi ṣe o.